wọn kì í ṣe mi mọ̀ ọ́n ṣe kì í ṣe agbára wa kì í ṣe títóbi àwa lẹ fi dá wa sí o bàbá. ògo fẹlẹ́dùmarè ọba adániwáyé adẹ́dàá àṣẹ̀dá ọlọ́run tó mọ mí tó mọ yín tó tún fún wa nímọ̀ tá a fi ń mọra wa ògo fún jésù lókè tó tún mú wa pàdé lónìí tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún 2020. Díaz àwọn olóyìnbó Iván Wasa Noble Wasa la mọ̀ sí Rósù Kẹjọ nínú oṣù Méjìlá ti ọdún 2020. Mo kí i yín a kú oṣù tuntun Ẹ káàbọ̀! Abala bẹ́ẹ̀ náà la fi ń kí àwọn Mùsùlùmí òdodo nínú ẹ̀yin olùgbọ́ wa wípé ẹ kú ọdún o, ẹ kú ìyèdún. Ẹ̀mí wa á ṣe púpọ̀ ẹ̀ nínú àlàáfíà nínú oore nínú ọlá nínú ọlá ńlá. Mo kí i yín o, mo kí i yín, mo kí yín, mo kí ẹ̀yin mùmínì àti mùmínà òdodo. Àdúrà wa ni wípé ọdún tó ń bọ̀ yóò bá wa nínú àlàáfíà. A ò ní rí ogun kòró mọ́ nílẹ̀ wa o. Àmín. Bórin bá dùn bí òdùn, ẹni gbọ̀n wò lómi awí. Àwa ni bàbá, ẹyẹ máa ṣagídí a tọrọ ìforíjì àtọrọ àforíjì àtọrọ gáfárà á bẹ̀bẹ̀ á kúnlẹ̀ mo dọ̀bálẹ̀ gbalaja wípé ẹ má má bínú sí wa wípé a ò lè wá lọ́sẹ̀ tó kọjá iṣẹ́ ajé òun náà là bá lọ iṣẹ́ ajé òun ló gbé wa rèlú kan ìlú kan níbi tí a ti lọ ṣe àwọn iṣẹ́ tí orí rán wa àbẹ̀yìn ẹ má bínú ẹ gbà wá bá a ti rí ṣòro ọmọ yìí lajẹ́ ọgbọ́n òde kíkan. lónìí gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé ibi tá a ti dúró a kọ́ nípa àmì ohùn a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ìró àti àmì ohùn a ó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà lónìí. bí ẹ kò bá gbàgbé mo ṣàlàyé fún wa wípé ìró ohùn mẹ́ta ní èdè yorùbá ní bẹ́ẹ̀ náà ni a sì ní àmì ohùn mẹ́ta kí ni àwọn ìró ohùn mẹ́ta náà ìró ohùn òkè ìró ohùn àárín àti ìró ohùn ìsàlẹ̀ ìró ohùn òkè òun ni mí ìró ohùn àárín òun ni re ìró ohùn ìsàlẹ̀ òun ni dó. Mo sọ fún wa wípé ìró ohùn òkè tí í ṣe mí máa ń kọjú sí apá ọ̀tún tí yóò tìdí sí ọ̀nà àlàáfíà. Nígbà tí ìró àárín mo sọ fún wa wípé a máa ń lo àmì àárín tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ó yá, wọ́n jẹ́ kó yé wa nínú àkọ́tọ̀ èdè Yorùbá wípé kó má baà di ohun tí a máa ṣìmú síra wọn ká kú máa fi ohùn àárín sílẹ̀ kí wípé kó má sí àmì kankan fún àárín ìyẹn ni wípé ìró fáwẹ́lì tàbí ìró sílébù àṣẹ sílébù tí kò bá ní ìró ohùn lórí ìyẹn túmọ̀ sí àbí tí kò bá ní àmì ohùn lórí ìyẹn fi hàn wípé àmì àárín re ló wà ní orí rẹ̀ àmì dò ní tirẹ̀ máa ń kọjú sí apá àlàáfíà tí yóò sì tìdí sí apá ọ̀tún mo lérò wípé ò tí gbàgbé ẹ jẹ́ kí a tẹ̀síwájú lónìí Haha, ọmọ egungun jàbí. Aha! Lónìí, a ó ṣe àwọn iṣẹ́ kan kékeré. A ó fi àmì sí orí àwọn ọ̀rọ̀ kan. Lẹ́yìn tí a bá parí ètò tàbí tí a bá parí ẹ̀kọ́ tán, a ó fi àwọn ọ̀rọ̀ kan léde fún ẹ̀yin pàápàá láti fi àmì sí tí ẹ ó sì fún wa ní èsì bí ó bá sì ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó kéde orúkọ yín lórí yín yìí gbogbo ẹni tó bá dá wa lóhùn pátá la ó kéde orúkọ wọn lọ́kọ̀ọ̀kan ẹ fi orúkọ yín ṣọwọ́ ẹ kọ èsì yín lẹ́yìn ètò yìí a ó sì fi àǹfààní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí gbogbo yín wípé ẹ ṣeun àmọ́ ó ṣe pàtàkì kí a ṣàlàyé fún wa wípé láti mọ àmì ohùn àbí láti mọ bí a ó ti fi àmì àbí irúfẹ́ àmì tí a gbọ́dọ̀ fi sórí ọ̀rọ̀ gan pàtó ó ṣe pàtàkì kí a máa ṣàkíyèsí bí ìrú kọ̀ọ̀kan ti ń jáde láti inú wa. fún àpẹẹrẹ ní inú lọ́hùn-ún bí ìró mi bá fẹ́ jáde yóò jáde báyìí. Hmm. Hmm. Hmm. Hmm. fún àpẹẹrẹ nínú àwọn ọ̀rọ̀ bíi wálé ìyẹn ni mímí wálé rí sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rere ní tirẹ̀ òun ò wá ní um um um rere ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dò ní tirẹ̀ náà yóò wá ní fún àwọn ọ̀rọ̀ bíi dòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá ti ṣàkíyèsí bí àwọn ìró yìí ti ń jáde la ó fi mọ bí a ó ti máa fi àmì lé e lórí ẹ wá jẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kan ká fàmì lé wọn lórí kí a tó mú ẹ̀kọ́ tòní wá sí ìdánudúró. bí ọmọ bá dérò gbogbo Fàdákà lápapọ̀ ẹ ṣe kú ìnáwó ọjọ́. Àwọn ọ̀rọ̀ bíi "ojú ọlá pé", "ojú ọlá pé", "ojú ọlá pé", "hùn-ún-hùn-ún-hùn", "hùn-ún-hùn-ún-hùn", "hùn-ún-hùn-ún-hùn", hùn re "re-mí-mí", "re" (ohùn àárín, "mí" òkè, "re" àárín, "mí" mí òkè re mi re mi mi. ẹ̀yin ẹ̀rù bá máa dòbí ọdún òkú oní ìfọ́sí aṣọ́gbọ́n ọdún òkú oní pàkìtì aṣọ́gbọ́n oṣù òkú aláàmọ́ àṣìṣe náà. ẹni a fẹ́ la mọ̀ ẹni a fẹ́ la mọ̀. hmm hmm hmm hmm hmm hmm hmm hmm hmm hmm Hmm, hmm, hmm, re re re mi mí redò ẹni a fẹ́ la mọ̀. ẹkùn ọkọ lára. àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn Do do mi do ẹkún lédè gbẹ̀ngà Adébóyè tó lòdò. ẹ rí i wípé bí a ti ń mí sínú ó ń mú kí ó rọrùn fún wa láti fi àmì sí orí àwọn ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká tún wò ó jàgídíjàgan jàgídíjàgan dò mí mí dò re dò mí mí dò re. ti kú nínú gbogbo ń tabá rò lọ́kàn. ẹ ó rí wípé hmm, báwo ni a ti ń fàmì sọ̀rọ̀ nígbà tí a ò bá mọ ọ̀rọ̀ ọ̀hún pè gan-an èyí ló ṣe ṣe pàtàkì gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè yorùbá kó o máa tẹ́tí gbọ́ àwọn ohun tó bá jọmọ́ ti yorùbá lóòrèkóòrè wo sinimá èdè yorùbá wà láwùjọ àwọn tó ń sọ yorùbá ka ìwé ìròyìn yorùbá ó máa mọ bí wọ́n ti ń pè é, ìwọ náà sì máa fàmì sí. Bí wọ́n bá pe ọ̀rọ̀ fún ọ, ó fàmì sí. Bí iwọ́ náà bá sì fẹ́ sọ̀rọ̀, ó sọ ọ́ ní ìsọ tó bá ìró ohùn rẹ mu. A wá fẹ́ fún yín ní iṣẹ́ yìí kí ẹ̀yin pàápàá kẹ́ fàmì sí àwọn ọ̀rọ̀ márùn-ún tí a fẹ́ pè yín. Àwọn ọ̀rọ̀ márùn-ún tí mo fẹ́ pè yín kí ẹ fàmì sí wọn kí ẹ sì fi èsì yín ṣọwọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ oyèkọ́lẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ táyélolú táyélolú ẹ̀ẹ̀kejì akíkanjú ẹ̀ẹ̀kejì akíkanjú ẹ̀ẹ̀kẹta awẹ́lẹ́wà awẹ́lẹ́wà alákọ̀ọ́kọ́ táyélolú ìkejì akínkanjú ìkẹta àwẹ́lẹ́wà táyélolú akínkanjú àwẹ́lẹ́wà ìkẹrin ògbólógbòó ògbólógbòó ògbólógbòó táyélolú akínkanjú àwẹ́lẹ́wà ògbólógbòó ìkarùn-ún ọ̀gọ́mọ̀ ìkarùn-ún ọ̀gọ́mọ̀ ògbómọ táyélọ́lù akínkanjú àwẹ̀lẹ́wà ògbólógbòó ọ̀gọ́mọ̀ àwọn ọ̀rọ̀ márùn-ún yìí ẹ fi àmì sí ẹ jẹ́ ká gbọ́ ẹ fàmì sí ẹ gbìyànjú àmì wò tẹ bá ti fẹ́ fi ṣọwọ́ ẹ lè lo ohùn yín láti dáhùn lábẹ́ ohùn yìí tàbí kí ẹ fi ṣọwọ́ sí mi ní wọ́táàpù ní orí zero eight one three six five six eight eight five one ẹ dárúkọ yín síbẹ̀ kí ẹ sì sọ èsì yín fún mi zero eight one three six five six eight eight five one sórí whatsapp zero eight one three six five six eight eight five one ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ táyélolú ẹlẹ́ẹ̀kejì àwẹ́lẹ́wà ìkẹta akínkanjú ìkẹrin ògbólógbòó ìkarùn-ún ọ̀gọ́mọ̀ n ó máa retí èsì yín ẹ gbìyànjú kò dára kó má gbìyànjú rárá gbìyànjú ẹ wò òun la ó fi mọ̀ bí ipa ẹ̀kọ́ yìí ti ń rí lára yín ìyókù tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ mi ni akọ́mọlédè ọmọ babayẹmi akọ́mọlédè olúwàgbẹ̀míga ọmọ babayẹmi ó dìgbà kan náà. yorùbá ọkọ̀ mùsílà ọkọ̀ àtinúkẹ́ bàbá ọlámilékan tó ń bẹ ní jámánì